nínú ilé mo ní kẹ́ ẹ yé da ẹrù sórí màmí mọ́ wèrè olówó á da ògbó pàtí sórí màmí. hello excuse me ẹyin the entire tenant ànírẹ́ tó máa sọ̀rọ̀ ànírẹ́ tó máa dáhùn because àníwọ̀n ẹ tó lè fi ọ̀bẹ tó nù jẹjú nísìnyí tábà bí wọ́n lè rè wálé mi kọ́ ni mo dẹrù sórí màmá èmi kọ́ ni mo dẹrù ẹrù làbá lórí màmí bí ẹ ṣe da ẹrù sórí màá mi ẹrù àwọ yìí láti ilé ayé lọ sọ́run ni lágbára ọlọ́run torí ẹ̀yin náà fúnra yín máa kú jọ nonsense a sọ fún wọn bẹ ẹ má ṣe ògbé ẹlẹ́yà ẹrù lẹ kó sórí màmá mo dẹ̀ sọ fún màmí ẹ jẹ́ kí n lọ sí sínú igbó ẹni rárá ìdúró lé ilẹ̀ fẹ́ sùn ilé ìlà lẹ́lẹ́ òun lẹ́sùn làwọn tẹ́nàtì ń dẹ̀rù lé lórí yìí tó bá jẹ́ inú igbó ni mo sì ń sí nìsín lẹ́yìn kí àwọn animal jọgì lórí yín kò sí ẹnìbọ̀ tó lè wà dẹrù lé yín lórí tàbí káwọn gíláàsì kọ́ hù ẹ̀ fúra ẹlẹ́dẹ̀ ẹ̀ láìkì fúláwà kẹ́ tó kú nonsense gbogbo ẹ̀ tó bá dẹrù lé màmí lórí ọlọ́run á dẹrù lé lórí láti ilé ayé lọ sọ́run gbogbo òṣìbá mi ò fẹ́ ẹ dẹ̀ fẹ́ kúre ẹ fẹ́ kúre nulẹ̀ yìí ẹ fẹ́ kúre lẹ́ da ẹrù sórí màmí stop stop there. excuse me rọmọ kẹ́kọ̀ọ́ yẹn one of the tenants. bàbá ẹ káàsán sá. báwo ṣe àlàáfíà ni. àlàáfíà ni sá. please torí Ọlọ́run má wọnú ilé yẹn o. bàbá kí ló dé tí mo tún lè wọlé báyìí. kéèsì kan ti wà lẹ́kọ̀ọ́ yìí ti pò dé lẹ́sìn dèdè ilẹ̀ lẹ́ máa ń da ẹrù sórí ìyá mi mo mi kẹ́ stop rẹ̀ ẹ ò fẹ́ gbọ́ nọmba one nìyẹn o nọmba two ah. èmi ni stop and search inú ilé yìí bọ bàbá àgbà olè tún bẹ̀rẹ̀ stop and search nínú ilé yìí o. ẹ ẹ gbẹdì ẹ lọ́wọ́ kú níwọn ìjẹ kóun lọ sí àtàn lọjẹ ṣe stop and search tí mo fẹ́ bẹ̀rẹ̀ yẹn yẹn ò dáa ju pé kí n ká pátá ẹ lọ. ẹ ti ẹ lè rí pátá tọ̀dọ̀ mi ká. stop it hmm. àwọn ọmọ wèrè tí wọ́n ń lo pátá yín wọn ò ní kọ́ síwájú orí wọn ṣé mi ò mọ̀ bí gbogbo yín tẹ́gbẹ́nú lè sá pátá yín sí ni irú àná ìwọ ṣe sàpátá ẹ blue nìkan náà ti pátá tó sálánà. bàbá ìwé ti lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ jù. ah ẹ rò pé ẹ dúpẹ́ fọlọ́run pé ẹ bá láńlọ́ọ̀dù olóríire tí ó nífẹ̀ẹ́ ọ tó nífẹ̀ẹ́ yín ẹ bá pàdé ìṣẹ́jú ẹ̀ la fi ń ká pátá. ẹ ṣe sà. excuse me don't stop ah, ah. i said stop and search. kí ni ohun tó wà nínú torí mo láti ṣáàṣì information tí mo gbọ́ ni pé tá a bá rẹ́ni tó gbé ẹrù dání kékeré kábíléèrè because of Boko Haram ah. ojú ni aláǹkàn fi ń ṣọ́ orí rẹ̀ jọ̀kílẹ̀ wà nínú lálọ́ńbàgì rẹ̀. oúnjẹ ni oṣù ẹ oúnjẹ tí mo fẹ́ jẹ. let me see please for confirmation gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mọ̀ wọn á nígbà tó fẹ́ gbé lálọ́ńbàgì wọnú ilé yín ǹjẹ́ wọ́n rí kíni tó sọ tó ti yẹ ẹ̀hún tí mo ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni ẹ má má bínú sọ̀rọ̀ mi o gọ́ọ̀mẹ̀ntì ló announce o mm, ṣé oúnjẹ ni lóòótọ́ bẹ́ẹ̀ oúnjẹ ni. tí bá ẹ tí o bá ṣoúnjẹ èmi ló máa kó òun yìí. colored rice leléyìí. fried rice ló ń pè. fried rice ló ń pè. Hmm. kò mi ò ní mi ò accept àfi tí n bá wò dénú dénú tọ́rọ máa ń páàkì bọ́ǹbù náà báyìí. Ah, bàbá. ara ẹ bá mi. Ah, ẹran leléyìí abókúta. chicken ló ń pè bàbá. chicken ni ó ṣe wá tóbi ju plastic lọ báyìí. wọ́n ṣe ń ṣe nìyẹn. lọ́dún tó sì ṣe bọ́ǹbù kọ yìí bàbá bọ́ọ̀mù kọ́. gbogbo ah. ẹ̀ ni máa yẹ wò. ẹ ṣe fẹ́ máa jẹ oúnjẹ. lọ́ọ́ mẹ́pẹ́ kí ló ń ṣe é gan. Ah. rọmọkẹ́. sà. ó dàn kó máa wo kọ́ mo ṣe ń confam rẹ ni o. èlò lówó tó jẹ láti náà twelve thousand. twelve thousand. Eh. ẹ ló ló ra one thousand four. one four la minus rẹ nínú owó ilé mi tó jẹ. bàbá bàbá ẹwẹ ah, ah, ah. bá ń gbóúnjẹ jàre à. má ti gbé mo jẹ owó ilé ẹlẹ́lẹ́yà ara rẹ̀ jẹ owó ilé ó dẹ̀ lára ó dẹ̀ bọ́ sánú ilé tí yóò jẹ owó rẹ̀ tí o sanwó ọ̀nàrà oúnjẹ one thousand four oúnjẹ o gbé chicken tó dàbí sáàsì orí rẹ o fẹ́ gbé wọnú bí láti máa lọ jẹ́ àbí bẹ́ẹ̀ ò ní ojú tì ó jẹ́ landlord lówó ilé ó dẹ̀ lára oúnjẹ one thousand four chicken tó tó yìí ló dàbí sáàsì orí rẹ yìí ó dẹ̀ bá wá jẹ́nu lé yìí ó lè kọ̀lé tó máa fi kú bàbá ìpìlẹ̀ ṣe yẹn. ọ̀rọ̀ rẹ wọ̀ tiẹ̀. èmi ti gbé fún yẹn lọ jẹ́ sórí bíi bàbá yà á jẹ́ sórí bíi nonsense tí màá kọ́ fáwọn ẹni sìn ó lè dẹ̀ mọ́mù ló gbé wọlé. èmi gan ti expert nínú olè mo ti expert nínú olè gidi. to wake up i don condemn. baba. èlò kó máa san lórí kìíní. ṣé dis one na big coil or small coil. ayi. mo ṣẹlẹ̀ sí ẹ. this thing the hot now. orí iṣẹ́ ló wà ni mo la yọ wáyà rẹ̀ ni mo ní máa tà. ó bá wí fún mi bó fẹ́ tọ́ọ̀ṣì rẹ̀ kó dìbò kìíní ẹjọ́ ẹ̀ lọ́wọ́ pẹ̀lẹ́. ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ni kì í ṣe pé ó ti bàjẹ́ o ó ń ṣe iṣẹ́ lọ́wọ́ ni wèrè fi ó fi nọ́ọ̀sì ni o wọ́n máa rò pé epo tán nú ẹ̀ ní gbígbé tí mo gbé wa ta yìí. I'll give factor. Come again. Factor. Five thousand ló fẹ́ sọ. Ó ṣe lọ sí ìwọ fúnra ò ṣe ti fún ìgànnà wọnú ilé wa kó wá jígbe kí ló dé tẹ̀yìn ò láàánú ná jẹnẹrétọ̀ yìí ọmọye tó jẹ́ apart my neighbor ni wọ́n ń pè ọmọye tó jẹ́ ní lọ́jà kí ló kọlù ẹ̀. So my daughter, me i buy condom. ẹ̀wọ́ gan condom condemn me. yes. láti ta condemn materials. i buy condom. bọ̀dọ̀ eléyìí you condemn, you yìí tó bá ti bàjẹ́ náà ń pè ní condom eléyìí ń ṣiṣẹ́ lọ́wọ́ alẹ́ mi ni mo lọ yọ wáyà ẹ̀ ó ṣe sọ ten thousand. this one na small coin. baba na small coin. I'll give you six thousand. ó yẹ kán tẹ̀yìn rẹ gbàgbà ni ó lè nìyẹn tó bá rèèyàn ó lè jí gbé eléèlò ọ̀fẹ́ rà ní èlò. six thousand. six thousand naira. wà á bí olóṣì wà á rà six thousand àbí ṣé wàá sọ six thousand. nílùú yín bí gbẹ́kẹ̀ jíyàn gbẹ́kẹ̀ lọ ta ni boko nonsense stupid guy. Thank you. ẹ wo wèrè bó ṣe ń fọ́ itọ́ tó fẹ́ ẹ wo bó ṣe ń fọ́ itọ́ sí owó tó fẹ́ san fún bàbá ẹ lórí kórì àdèmọ kọndíṣọ̀n tọ́ ẹnu ẹ nísìnyí mo máa hó tiẹ̀ báyìí kájọ pé kájọ pàfi pàṣẹ òkè ìyà ń jẹ bàbá ẹ àbókí kọ́ ẹ wait wait wait wait wait ọwọ́ rẹ̀ kí ló dé ọba kí ló ṣẹlẹ̀ wọn ní ilé mo wo fíìmù lọ́wọ́ mo ní pé náà tẹlifíṣàn mi pẹ́ẹ́rì ti ń kú mo bọ́ tẹ́sí mi rí jẹ́mi lójú wíńdò kí ló fi jẹ́mi ṣe mi báyìí náà kí ló dé. ṣé o ti pa ọgbà o ti pariwo dáàbì. kí ni mo ṣe fún yín. ẹ eh, Mr Mobi. yes. èmi ló máa mọ true colour mi. ṣé o máa yé owó iná tó jẹ́nu lé mi tí mo sì ẹ̀ lówó ná títí tí ò dáwó yẹn padà gbogbo àwọn tẹ́nàtì tó kù ni wọ́n san owó ọmọ àlè ara ẹ̀ pẹ̀lú orun wèrè tó ṣe ó sanwó yẹn àbí títí dì sìn owó apọ́ta ọgbẹ́ singlet tó dọ̀tí jáde òun wá béèrè pé what is this ẹ àgbẹ̀kọ you are very stupid èmi ni mo ta jẹ́ẹ̀lì rẹ torí owó náà rẹ ni mo fẹ́ fi represent rẹ fún àbúrò mo yọ wáyà rẹ bó ṣe ń mo ní kí Mr. condemn iron kó wá òun ni mo gbé síbẹ̀ yẹn wọ́n ìjẹ́ but ọ̀rẹ́ wà fún ẹ wọ́n rà ní owó tó wọ́n six thousand naira four thousand naira owó tó jẹ wọ́n bí ire wọ́n bí ire bàbá ẹ wá tájà mi àmì rárá yóò lò ó wá tí mo rà ní wọ́n bí wọ́n tẹ̀lé seventy thousand naira wọ́n bẹ̀ six thousand ẹ máa fún mi ní èlò two thousand naira torí owó kí ni orí owó náà. òun proud lórí generator ọdẹ ń wá lò náà fẹ́ o dẹ̀ tọ́ jẹ́ ni àwọn tó ń sanwó náà yẹ kó àwọn jẹ́ wèrè. kí ló jẹ́ ilé wọlé. wàá jẹ bastard ìyá. ẹ lọ jẹ́ ẹ ara ẹ dúró. dúró mọ́jọ́ kò mọ. bàbèrè ẹni ló máa mọ̀ pé mi ò ṣe yan re. èmi àti jẹrẹtọ̀ yìí máa ti wà lọ ìṣòfin. ẹni sùúrù wọn bí ẹ. ẹni sùúrù kí ló kí ló kí ló pẹ̀lú ti. ẹ wọ àti tẹlẹsẹ lèmi ẹ wọ. wọ pẹfọdì gbá lójú ẹ máa pọ ẹjẹ blue àbẹjá wẹrẹ. tó bá ń wọ ọkọ ìṣòwò yẹn lórí burúkú rà tiẹ̀. ó fẹ́ jẹ́ni rẹ̀ ó dẹ̀ ń wò. lágbàdé rẹ̀ lọ́dẹ̀ tó lè tó lè tó bọ̀. ìrọ̀sí bá ti tọ́ ẹ wá máa fojú ń jẹ o. bàbá lọ́jọ́ ká ń jẹ o. bàbá ó yá mi bàbá yóò. ẹ kọjá máa gbé pàdé fún yóò. bàbá mi. ẹ mo jẹ́ lówó four thousand owó ná. jẹ́ excuse me. táìmù ló fẹ́ bá mi wí. bàbá délé kò stop anytime check your time. wọ́n bí ẹ rè wà bá tà mí wí. sọ̀wọ̀ ya wèrè. bàbá bàbá ẹ̀dá. bàbá gbàjẹ̀rẹ̀ rẹ̀ tó kọ́ Aba landlord. Aba. Hello, sir. Ah. Ẹ kú ojú They just go. Bàbá bàbá. They just go. Eh, eh, eh, ẹ iná wà ní àwọn Eh. jẹ. Èmi ò lè sọ. Bóyá wọ́n ṣe nọ́mà. Wọ́n ṣe Se Ṣé wọ́n jáná ni àbí wọ́n mú lọ? Ṣé ilé tí wá ń bí? Àwọn condition tó ṣẹlẹ̀ sílé wá ń bí àwọn ìṣọ̀ mo tẹ̀ ti fẹ́ bí ẹ léèrè ṣé wọ́n kàn ń kọ hip hop ni. mo mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni mo mo fẹ́ máa tẹ̀lé diresa àti súnmọ́ dọ̀tọ̀. àwọn méjì ọba tó ń ṣẹgbẹ́ wọn tó lè ah. gun sí ó lè lórí spíkà ni. ah bàjẹ́ bàjẹ́ <laughs> tí mo bá mú gígùn báyìí ọ̀bọ ọlọ́mọ ń pè mí. nínú ojó ọlọ́run fún ẹ̀ ṣe. ah baba landlord kí ni lélẹ́yìí. fíwùs ẹ ẹ kí ló ṣẹlẹ̀ ẹ̀yin lẹ yọ ni. èmi mo yọ. chi ẹ̀yin lẹ yọ. èmi mo yọ fíùsì nígbà tí ẹlẹ́lẹ́yà ara yín nínú ilé yẹ olójútì gbogbo ẹ̀yin tẹ́nàtì ẹ kò lójútì rárá èmi àtìyàwó mi ń ṣe gbọ́nkú-gbọ́nkú àwòsọ̀rọ̀ nílé láti bí ìjọ mẹ́ta kan wá kò dẹ̀ sí ẹ̀yin tẹ́nàtì láti kò sẹ́tọ́ ọ̀bùsàbù ní yín wípé èmi àtìyàwó tèmi à ń jà kẹ́ẹ̀tì ẹ̀dẹ̀gbẹ̀wá kẹ́ẹ̀ parí rẹ̀ fún wa ẹ̀ ń ṣẹlẹ́yà kiri ẹ̀ ń ṣòṣì fúlàmì ni mo determine láti yọ fíùsì ìgbà yẹn bá yọ fíùsì tí ooru bá mú gbogbo yín pa ẹ béèrè pé kí ló fà máa sọ rísìn fún ẹ rísìn náà rè mo sọ fún ẹ yẹn. àmọ́ landlord ìlú wo gangan ni iná. ìyẹn ni pé o mọ̀lú mi abẹ́kúta rẹ̀ mi. abẹ́kúta ni. ìbẹ̀rẹ̀ <laughs> mi èmi rán pèlì ọmọ aráàké ìgànràn mẹ́wàá ìgànràn kì í jowó lu àfọwọ́ oko kò yẹ ìrere aráàké má jo àjọgbẹ̀rú májọgbẹ̀kọ ẹ̀yin ni ẹ̀kọ́ kì í sí ni. ẹ̀bà landlord <laughs> eh? ẹjọ́ níbo lọ lọ kọ́ àròsí náà. Ah! <laughs> kò sí oríṣiríṣi nǹkan náà kọ́ sílùú wa ọ̀dọ̀ wa náà ni wọ́n kọ́ àròsí bí wọ́n ti ń wò wèrè ibẹ̀ ni hmm. nígbà tí wọ́n ń bọ̀ láti ìlú yín yẹn kò yẹ káyìn yà síbẹ̀ pé ibi ni mo fẹ́ máa gbé o abẹ́mọ̀ pé ẹ ti ní. Eh? Eh, àwọn tó wà bẹ́ẹ̀ síkì ẹ̀yin náà síkì. mo gbé kí n lọ sí ibi tí wọ́n ti wo wèrè. ibẹ̀ ló yẹ kẹ gbé kò ṣe pé yẹ kẹ lọ síbẹ̀. ṣé wèrè ni mí. ẹjọ́. Ah, ẹ wọ burúkú lẹ́nu mi ọmọ àdé. abala lord kí n tó ka one to three ẹ lọ fi sí. Ah, ah, ó rí fún mi bó ti bẹ̀rẹ̀ ṣe àbáláwo ó ti rí olóògùn kọ́ yẹn. abala lord. Eh? ẹ lọ fi kíní yẹn sínú kíní yẹn. tí n bá fi sí nǹkan kílé fẹ́ ṣẹlẹ̀. ẹ lọ fi kíní yẹn sínú kíní yẹn. àbúrò ṣe ṣe bí wàá tó fẹ́ mú ẹgbàá sí mi lára. màá nà yín bàjẹ́. ó fẹ́ bá mi wí. màá nà yín bàjẹ́. olóòlù ti nà èèyàn lójú yín rí. ṣé eégún ìbàdàn. ẹ ti wò ọgbà gbọ́ ṣe é kò rí. mi ò lùsùn mọ́. ẹ lọ ẹ wú ẹyọ rí. mo wò lẹ́ẹ̀kan náà tí ẹyọ bá nà yàn ẹ mọ̀ tó bá. ṣé bàbá ẹ lọ. màá nà yín bàjẹ́. Ah, ah, ah, olúwa wà ó ẹ yà mà ẹ ẹ ẹ ẹ jẹ mo fẹ́ rí yín mo fẹ́ rí yín. mo ń gbọ́. ẹ mo fẹ́ fi ẹjọ́ bàbá bàbá láńlọ́ọ̀dù sùn yín ẹ̀yin ẹ̀yin gẹ́gẹ́ bí ìyá láńlọ́ọ̀dù yóò yóò yóò yẹ kí bàbá láńlọ́ọ̀dù kọ́ yọ iná fún àwọn aráalé lójú ká má dìna lò. àwọn ọlọ́dẹ wa béèrè owó lọ́wọ́ yìí. ọlọ́dẹ kọ̀ àwọn sars ni ọkọ̀ yìí ọkọ̀ yìí wọ́n yọ iná wọ́n mú lọ lọ nẹ́pà ọ́bìlẹ́bà ọ́bìlẹ́bà ọkọ̀ yìí paná. òun ló sọ pé fẹ́rẹ́ aṣọ sílẹ̀ fún yìí olóhùn fẹ́rẹ́ aṣọ sílẹ̀. Ah. Ọlọ́run fẹ́ sọ́dún lẹ́yìn ti church Ọlọ́run ò ní fún ṣe. Ah. wàláì ẹ̀yin àbá apá òsì ló yẹ kẹ́yìn wà kọ́kọ́ yín wà láàárọ̀. nǹkan kan rajọ sọ nǹkan tẹ́bi nǹkan tẹ́yìn sọ iná èmi náà sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Oh. ọ̀pọ̀ yìí hmm. wọ́n yọ ọmọ máa lójú wọ́n láàánú bí ló sùn ọ̀pá náà. irú kí nìyẹn ojú ọbẹ̀ nù irú wọ́n rọwọ́ wò ní kí ló bá jẹ́ ṣé kí ṣì ń lẹ́yìn gbé sí ni ẹ wo ẹ communicate ojú ẹnu ọkọ yín ẹ sọ ọkọ yín husband ọkọ yín ọkọ mi. ìyípadà jẹ́ ti aláyé bàjẹ́ ìyàwó òpònú. ọkọ yín balẹ̀.

torí ẹ ló ṣe lọ yọnà ló ṣe lọ yọnà lẹ ó dẹ̀ sẹ́ni tó lè bá mi sọ bí mo ṣe wà yìí ẹ wo kí má mi jinú sáré màá ní ẹ lọ sún padà ó dẹ̀ sẹ́ni tó lè bá mi sọ mi ni mo sọ bẹ́ẹ̀. èyí ṣé wàá dáa ká dáná sunlé mọ́ ọkọ àtìyàwó yín lójú. ṣé wọ́n lọ sọ pé kí n wọlé ó sọ pé kí n má wọlé ó bí mẹ́tàlá ẹ̀dá. mi gan wo mo ń waste time ara mi. ṣé ìlú lọ sí mi. bèbí ni mo bá sọ̀rọ̀ bèbí ni ilé tí mo bá sọ̀rọ̀ yìí. mẹ́tàlá ẹ̀wọ̀n mi dà tó bá tó kọ́ mi bá mi fà ṣé ìlú lọ sí mi ọlọ́wọ́ rí fún yín ẹ̀yẹ tẹ́ bá wọ rí ìjẹ́ ìfọ̀bọ̀bọ̀ kí kúkú lọ yọjú sí káyọjú gbogbo ìtọ́kù dẹ káyọjú everything ẹ ẹ ẹ̀yin lọ́rọ́ sí mi kò sí wàhálà. àlẹ́ fún ẹ̀ landlord ẹ̀kú mílíkì. wá wá wá wá wá àkọ́bí ègùn wá ẹ gbọ́dọ̀ lọ. mo fẹ́ lọ wẹ̀ kí n dẹ̀ yàgbẹ́ fún ẹ̀rín ibẹ̀ yẹn. tó o sì kí wọ́n yàgbẹ́ fúnra yàgbẹ́ fúnta ni mo bí mo fi àsìkò yìí sọ fún ẹ pé èè sáyé ìgbẹ̀lẹ́ èní yìí enire sunday kò dẹ́ sáyé ìwẹ̀ no bathing and no pupu lẹ́nu pé jẹ́ nìyẹn mo ṣe environmental fún gbogbo eléyìí torí ẹ̀ ni mo ṣe kó nílé tí mo wá jókòó pé tá a bá rẹ́ni tí ó máa lọ bẹ̀rẹ̀ kí n lè ṣàlàyé fún yín kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ burúkú ní ẹ̀nu ẹ̀yẹ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó sọ nísìnyí sọ̀rọ̀ pé ó lè dọ́gba fún wa bẹ́ẹ̀ káwa máa yàgbẹ́ fún Sunday ká tún máa wẹ̀ fún Sunday sọ̀mọ́ pé òórùn ló máa pa fún ará àdúgbò yìí. ọ̀dà wa gbọ́ o máa fi ilé mi lẹ̀ títí ọ̀la àbọ̀túnla kó má dọ̀gba fún ẹ tó máa ń wí yẹn kò lè dọ̀gba fún ẹ tẹ́lẹ̀ náà tó bá ti ọ̀nà tó fẹ́ fi dọ́gba fún ẹ sà mo ní ẹ ò ní yàgbẹ́ líbí lẹ́nìí no pupu ẹ ò dẹ̀ ní no bathing ohun tí mo fẹ́ ni mo sọ yẹn àṣẹ mi ló máa ṣẹ nù lé yìí pé ká máa yàgbẹ́. ẹ ẹ ẹ ẹ kẹjú àbí kí ló ń jẹ. just kí ló dé jọ́ọ̀gì kọjá láì kí wa no respect. ọmọ ọmọ bá láyé kàkà ọbẹ̀ lọ kàkà ọ̀nìdírú ẹ̀ má gbọ́dọ̀ kó sí. kò má ti dá lọ́ọ̀dì lọ́wọ́ ó dé ṣọ́ọ̀kì kan ṣọ́ọ̀kì kọjá òde lè kí wa kó pé ẹgbẹ́ rẹ̀ ni mo kí bẹ́ẹ̀ ebi tí mo wá jókòó síbi ìṣe torí gbogbo ẹni mo ṣe wá jókòó síbi. kí lè ń bá a fà gángan. ẹ gbọ́ wá lísìn mo rò pé mi lè láńlọ́ọ̀dù lé gbogbo ilé wọn bẹ́ẹ̀ no pupu today today is Sunday and no bathing kò sí pé kẹ́nikẹ́ni yàgbẹ́ nú lè lé ni ẹ ò dẹ̀ ní wẹ̀ ẹ̀ máa ní ìdílé dọ́là excuse me sir. mo ń ṣe sanitation lọ́wọ́ environmental. excuse me sir. ẹ ẹ aládìjọ́ tí mo ti ń gbénu lẹ́yìn kí ni máa ń pè yìí. kí ló fẹ́ pè mí ju bàbá lọ bàbá oní wà ní bàbá lálọ padà fún mi respect mi. ìbá báwo mo jẹ máa ń kí yín. àwọn kí ni bó ṣe lè kí bàbá ẹ nì àgbà tí kò ṣe pé wọ́n fún ẹ lépè ó ní respect mi wà jáde níbi. ìràmídì orí ẹ̀ yìí ni. mo kẹran ta ló dárúkọ. àbáyé ẹ fẹ́ ta ni. mo gbé láyé mi. ti ẹ̀yọ́ dúró tí mo bá mú ìṣó tó wà lẹ́lẹ́ yìí tí mo gbà mọ́ lọ́wọ́ bí tí mo gbà mọ́ bí yóò máa pọ́ di jésù nìyẹn. ìyá wa wá bàbá ẹ̀ má gbélé bù orí ẹ̀ bù ú jẹ́kọ̀ọ́ yóò blọ́ọ̀kù bí. fún fún òtòlẹ́ fún ṣe yẹ àpò ẹ̀ gangan ni màá púpù sí. ẹ ló bá ti kí ni. ẹ máa púpù sí. wáyà pẹ́sà kò ní. èmi. ọ̀ bìyà èrè àpò àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá àbá ṣó ti yẹ yín nísìn aṣọ ìjọba rẹ̀ òkè tí mo tẹ̀ fẹ́ kẹ́ gùn kan láti ibi tí mo fẹ́ kẹ́ ti bọ́lẹ̀ series story seven story mo fẹ́ kẹ́ ti gùn kí. kí n bọ́lẹ̀ kí n já látòkè kí àbúrò bàbá yẹn jálulẹ̀ kó kú tí mo jọ́ kọ́ lé ẹ lórí ó gbèrè oore pẹ̀lú mi. láyéláyé ẹ lè sọ pé kí n gùn kẹ́ bàbá mi lóru ẹ̀ ẹ bàbá mi lóru ẹ̀. excuse me ṣé mo pé kó gòkè lẹ́sẹ̀ yìí ṣé mo mẹ́sàn kó gun òkè irú rẹ̀ òṣìwò ló pamọ́ mi yìí mo jẹ́ ó dáa kí n jálulẹ̀ kí n dẹ̀ japa bẹ́ẹ̀ yẹn. láyé láyé mi ò lè bá yín gòkè ẹ bá máa gòkè yín kẹ gbẹ ẹ bá ràn mí lọ sókè ẹ bá ràn mí lọ sókè. ṣé mo rán ẹ lóòkè ni wò jẹ́ kí n sọ kíní kan fún ẹ ọkọ ni olówó orí àyánu lè yò gbogbo ẹlẹ́yà tó ń ṣe yẹn máa lọ fà ilé àwọn tó bí ẹ máa lọ fà ilé wọn lọ́wọ́ o I will hand over you to your parents. Eh, eh, ṣé bẹ́ẹ̀ gbẹ́rọ tó ń pa lẹ́yìn ojú ẹpọ́jú méjèèjì báyìí ni mo fi lẹ́yìn àti yọ ní ráìsì kí mo lẹ́yìn àti yọ tẹ́lẹ̀ pé ráìsì ni mo ṣe fún yín láàárọ̀ nínú ilé tẹ́jẹ́ ráìsì tọ̀ táwa wí táwa fò síta táwa rí mi táwa dákẹ́ ẹ̀yà àti yọ ní ráìsì tẹ́dákẹ́. excuse me have I mentioned ìyá oníráìsì nínú ọ̀rọ̀ tí mo sọ níbí nínú statement mi yẹn ṣé o gbọ́ ìyá oníráìsì bẹ́ẹ̀ ìgbà tí mo ti fẹ́ ni mo ti mọ̀ pé mo ti invite bondage èmi náà dẹ̀ mọ̀ pé wa mo ti kóra mi sí wàhálà ṣùgbọ́n tí màá jẹ́ kó mọ̀ ní wípé kàkà kó gbé mi lẹ́mìí gbóná kí n wá kú kú òjijì máa lé ẹ lọ báwọn tó bí ẹni wàláhì kí n máa wíru kó máa wíru yẹn n kò ní kó tọlọrẹ́tì rẹ pẹ̀lú rẹ. Ah! ṣé bẹ́ẹ̀ gbà yẹ ṣé bẹ́ẹ̀ gbà yẹ èmi wà nílẹ̀ mi ò jà yọ ní láìsí sọ fún mi jà ilẹ̀ yìí ń bá yọ ní láìsí gẹ́jà. Ah, ayé mi bàjẹ́ eh? ṣé mo dábàá yà ọ ní láìsí kí ẹ jà èmi kí ẹ jà ah! ṣé bẹ́ẹ̀ ti gbọ́ èpè ni àjọ ń mò ń bá sọ̀rọ̀ táìmù yẹn ni ó ní o fẹ́ ta ráìsì fún mi mo wá jọ ń bá sọ̀rọ̀ pé jọ̀ọ́ torí ọlọ́run wọ́n ní ráìsì tí wọ́n o ti Dangote ni mo fẹ́ ni àbárosọ òun là sọ lọ́wọ́ òde kọjá ń bẹ̀. ẹ ẹ wọn ló sọ bẹ́ẹ̀ fún ipò òun malẹ́mi ọlọ́wọ́ ni fún ṣe ah. ọlọ́wọ́ ni fún yọ ní ráìsì ṣe ah. kọ́lẹ́lẹ́mí di ẹrù mi. ayé mi ti bàjẹ́ bó ṣe ah. bá rẹ̀ di ẹrù ẹ̀. ìyá ni ráìsì olè lẹ́mí di ẹrù mi wọ́n bàbá yìí. ẹrù ẹ̀ dà. Eh. ẹ ẹ kọ́ mọ yí sí ẹrù tá a sọ yìí. Ah. aláì ó yẹ kí n lọ para mi straight nítorí kú ẹfẹ. Ah. you are a bondage. Eh. Eh. you are a bondage. amen. mo kẹ́rù ẹ wo tí mo gbé sí. Eh. ayé mi ti pa ẹ kó ìfẹ́ mi. you are a stupid person. mi ò lọ ọlọ́run yẹn ni wọ́n sì fẹ́ lẹ́bi kóòdù lẹ́yìn ọlọ́run máa fi ṣe o. ayé mi ti bàjẹ́ ọ̀rẹ́ nígbà tí mo ti má rí ẹ mi ò ní ìfọkànbalẹ̀ nù lẹ́yìn kò sí wàhálà ọlọ́run ló pè tèmi bẹ́ẹ̀ kò sí wàhálà máa ṣe ohun tó bá wù ẹ́ ṣó ti gbọ́. owó ló máa kẹrù wálé ṣó wúlò ló máa kẹrù wálé ṣe. ṣé wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹrù. ó gbé òfò ọ̀sẹ̀ tó ti mú fẹ́. báwo ni bàbá mi kú. a fọ ara ẹ ẹ gbọ́ ṣé òótọ́ ni. bàbá mi ti kú bàbá mi ti kú òrùmọ́jú ni o ọ̀rọ̀ náà bíríbírí báyìí náà ló yí o àjọ wà ń bí lánàá àjọ kò ń bí ni o àjọ ti bàájì kí ẹ tó wọlé sàn. ẹ wo ẹ fi ọ̀rọ̀ tẹ sọ ti lánàá lẹ ibo lẹ wá páàkì wọn jẹ sún wọn sẹ́gbẹ̀ kan. a ṣe sún kù sẹ́gbẹ̀ kan ń bẹ lórí bẹ́ẹ̀dì orí bẹ́ẹ̀dì pálọ̀ ńlá náà ni wọ́n kú sí. máa ń sọ̀rọ̀ mi àgbo ló báyìí àgbàlagbà ní ìnà òkú tó kú lórí bẹ́ẹ̀dì kí ló ń ṣe yìí wọ́n tún rò máa sì lórí bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ti sún wọn sílẹ̀ yẹn tẹ́bà tẹ̀lé ju wọn sẹ́gbẹ́ kan ẹ ti páàkì wọn sílẹ̀ yẹn sẹ́mi pé bẹ́ẹ̀ yẹn náà máa wúlò pẹ̀lú mi àbí kéèyàn máa sùn lórí bẹ́ẹ̀ kéèyàn máa gbọ́ pẹ̀lúmù bàbá yín wù ẹ̀sùn ọ̀rọ̀ lẹ̀ ṣe ṣáà ti ní pálọ̀ lọ wa. ṣé pálọ̀ kékeré ló wà bí pálọ̀ la. pálọ̀ ńlá ni. Ah, kí ló dé pípé ah, bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè gan kú gan wọn ò ní gbé sórí pálọ̀ ńlá. amọ̀sibọ̀sí mélòó ni ara wọn tún gbé wọn lọ sórí pálọ̀ ńlá kí ló dé kí ló ń ṣe lórí pálọ̀ látẹ̀lẹ̀ gbé wọn sí pálọ̀ kékeré kí ló ṣẹlẹ̀ gan-an. ẹsẹ̀ mi wá kúrò mọ́ bí wọ́n gbé yàrá lọ sọ́run. mi nínú gbogbo ìṣẹ́ mímọ̀ ọmọ náà ló àfi inú ọ̀rọ̀ ó sì bá ń bá sọ̀rọ̀. kí ni wọ́n lá máa ṣe wọ́n ní ká ṣe mí àwọn ọmọ yẹn ṣe. ìkọjá sọ̀rọ̀ tó wà ìgbọ́dọ̀ ẹ̀kọ́ kù sí ṣá. bẹ́ẹ̀ pálọ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ọ̀tún àbùkù. ìdí ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún èwo ni ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún ẹ bá mi sọ̀rọ̀ dáadáa sọ fún yẹn náà tí àfẹ́ tẹ̀yìn náà ni. òkú ń ṣe àfẹ́ tìbí sẹ́mi mo lò púpà ni àbí kí wàá ń tẹ̀lé láì ní ìsẹ̀ láṣìírùmù láṣìírùmù lọ́wọ́ ẹ̀lú èwo ni èwo ni. àwọn ará ilé tí wọ́n súnmọ́ bàbá ni tẹ́lẹ̀ tì ìwà mi ẹ kó ní burúkú lọ bàbá òní ṣe yàn bọ́ ẹ pa yín sáré. ọmọ olókùn kò sùn fún ewu làgbọ̀rọ̀ alágbọ̀rọ̀. àwọn tí wọ́n súnmọ́ bàbá mi. ẹ súnmọ́ bàbá. ṣòdì òdìkọ ìyàwó mílítì màá bí gbẹgbẹ bọ́tíkà tó lóko yìí ẹ̀yin náà ti gbọ́dọ̀ jẹ ní boys guys ṣé boys guys sì wà lẹ́kùn yìí mélòó lára boys guys máa ní kọ́sáré dè é sí i lẹ́yìn a máa dè é bí okùn bí ẹ̀ mọ́bọ́ yẹn ń dè igi látàbúlé bá dè oṣù mẹ́ta lé ni kò ní gbádùn ẹsẹ̀ ẹ̀yin náà lórí burúkú ẹ̀yin lè jẹ́ kí bàbá gan kó ráyè ayé òfò tó jẹ jẹjẹjẹ tó fi kú kò sí tásìkò tó yẹ kó kú gbàdé pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lè máa máa gbé kamọ́ ẹ̀yin mélòó lára bàbá oníbàbà ẹ̀ wo ẹ̀ ló gbà tó kú kí lóní tẹ̀yìn ò gbé kíní tẹ̀yìn. Akànjí. ẹ gbé kí ní tẹ̀lé. Akànjí. ẹ má pè mí lákànjí Akànjí owó pósí ló ń kàn àpọ̀jù ẹ má gbọ́ Akànjí Akànjí olówó pósí mójú àkàn mójú onípósí lójú yìí ni ọ̀rọ̀ wèrè wọlé ń sọ yìí. ẹ ṣe èsì. mi ò jẹ́ Akànjí kí ló ń tẹ̀ ṣe báyìí náà. gbọ́gbọ́n. olórí burúkú ilé náà wáyé jókòó ọ̀dẹ̀ má jẹ́ ń parọ́ o. mílítìrì mílítìrì. ẹ fi mílítìrì lẹ sọ́mo lè jàjẹ́ kú bàbá ẹ̀ mi. ọ̀dà èmi iṣẹ́ ẹ̀kọ́ náà la máa bá ní padà wálẹ̀ kejì gbàtọ́ èèbó yẹn fẹ́ gbalẹ̀ sílẹ̀. wá lọ kó ẹ wá wá wá wá lọ kó kún wọn lórí. kí ni. kó lọ fi mi sókè wá wọn. bàbá bàbá bẹ́ẹ̀ mo ní bàbá pa wọlé kí n náà bàbá bàbá wo lọ lọ o bàbá jẹ ti pa ẹ ti pa kó tó kú gan tẹ́lẹ̀. kí ẹni lẹ́nu pẹ̀lú kọ̀dísà ìdíwọ̀ ẹ̀ kí wọ́n á kò fún wọn ìwọ. ẹ kọ́ lọ fún wọn nínú ilé. gba ẹlẹ́sà pa ọmọ yẹn. iṣẹ́ ẹ̀kọ́ náà ni. lọ wo bàbá tó wò kọjá tó mẹ́ta ẹ̀ nbori ká sí wọn ti kankan torí. ẹ wo bó ṣì lọ́dọ̀ ẹ bá rí ẹfin wọn tẹ́jọ́ ìwo ibi tó wà ẹ ṣáàtì ẹ ṣáàtì kúrò nù léyìí ni nǹkan tẹ̀mí wá fún. ẹ ṣáàtì kúrò nù léyìí ni. ẹ wo bẹ́ẹ̀ báyìí fẹ́ ṣe é mi ò fẹ́ mọ̀ ẹ jẹ́ lọ wò ó kú náà tí bá ti rí òkú bẹ́ẹ̀ báyìí fẹ́ ṣe ẹ ṣe òkú yẹn gbọ́dọ̀ lo two hours nínú ilé kọ́ṣà àti kúrò ní èmi ò lè lápá bí ṣe wà yìí. mọ́là mi mọ́là la pè inú mi sì dùn ìkànnì àmọ́ rẹ ló mú ẹ̀ ó lè pẹ̀lú akájọ gbẹ́ níbi ẹ̀gbẹ́ tọ́lẹ̀tì lẹ́yìn bíi kábàámu lẹ̀ tó mọ́là akáwé ṣòwò rẹ̀ níbi ẹ̀yà fún mi. níjó. láti wákàtí ọwọ́ ṣé ẹni tó tẹ̀lé mi wá ṣé ó di undertaker ni bí ọ̀rọ̀ ẹnu bàbá mi ṣe rí náà ni ti ṣe rí ẹ̀yà kan síra yín ẹ ẹ pé láìpẹ́ ṣe é máa lọ kí wọn lọ́hùn. tọmọ rẹ lẹ́yìn tọmọ rẹ yìí ìdílé bẹ̀rẹ̀ fẹ́ ṣe pàtìkì ọmọ ilé ìbálòpọ̀ ní five naira yáà ní sóúnjẹ lọ́tọ̀ ká ẹ̀ lẹ́dìí. sáà ti wo gbogbo àyíká ẹ̀ sí rí gbogbo ẹ̀kú gbogbo ṣọ́ọ̀bù yẹn náà wà ń bẹ̀rù déwájú ìta ni ẹ rí pé kò kọjá kọ́ta. ó wà òkè. everybody mo láìkẹ́ but uncle ẹ rí nígbà tí mo wọlé lẹ́kùn tẹ́ bá notice ẹ rí pé mo ń wo bẹ̀rẹ̀ grant ẹ̀ fi síbí báyìí tí mo ní ta náà ṣe síbí tẹ́ ní grandma. ṣé òkè ṣé bẹ̀rẹ̀ sáré òkè kí ló ṣẹlẹ̀. bàtà tún máa dẹ́kùlé tí mo tún lọ wo àwọn ìkùlé yẹn irú sàárè báyìí súnmọ́ ilẹ̀ yín tẹ̀síńdá dín yín ló wà ń bẹ̀. bàbá mi ni. àwọn kan báyìí wọ́n máa ń jẹ́ káwọn kọ́sọ́mọ̀ máa sá fún wa so mi nílè gba ètò ẹ̀sọ́ pé máa sọ pé ẹ̀rẹ́ ta léèyàn. ẹ̀gbẹ́lẹ̀ má bàa sílẹ̀ kí ló ṣẹlẹ̀ náà ẹ̀rẹ́ sọ wọn kan di kínní èwo ah, la bọ̀rọ̀ tún mú sí sọ́ọ̀sì pé kẹ́lẹ́ ń gé kílẹ̀ ń gé nú ẹ̀ ṣé sàárè yìí wúlò lójú tí ṣé yóò ní tractor ni. Ah. ẹ̀dìmọ̀ tẹ bá ti ní tractor ẹ gbé tractor wà àṣẹ́rọ̀ mi ń sìn ẹ ṣá gbogbo ẹ̀ jẹ́ kó wu láti ilẹ̀ kó level ẹ máa gbọ́ girama ló wà bíbáyìí ẹ wú girama ẹ wú láti ilẹ̀ ẹ lọ wú bàbá tẹnu wà lẹ́ńkúlẹ̀ náà tani àṣẹyẹ sí tí bàbá bá yọ orí àbí tó bá yọ apá ege dànù bí girama náà bá nẹnu wá ẹ wú girama òwúlò ń gbà yí ẹ. káwùsáré dájú yín. ló fún mi ń gbà yí ẹ tí grandma yìí tẹnikẹ́ bá mi dí pẹ̀lú iye owó oníwúlò ńgbà tó wà nígbà yìí ẹ̀ oníwúlò kankan tí grandma bá na ẹnu olùṣàbò náà rí wa ẹ táyà tractor ẹ tẹ gbogbo rí wọn fọ́ àní ẹ wú gbogbo wèrè ẹ palẹ̀ mọ́ òsì kúrò. ok tẹ bá nípa lè grand dadi yín àti grandma yín mọ́lẹ̀ ìyẹn ò ṣe problem. ẹ má ẹ wo ẹ wo ẹ kọkàn ní kẹ máa yọ kúrò ẹ yọ grandma dadi ẹ yọ kúrò ẹ má sọ̀rọ̀ lórí àwọn òkú yìí ah, nǹkan tí kẹ máa máa pè ní ẹ fi. then the second one tó tún máa jẹ́ wàhálà tó wà ń bẹ̀ gbàtí ń wọlé lẹ́kọ̀ọ́ eh, eh. tenant mi ní fẹ́ tí máa sanwó fún yín tán tẹ́nìkan á ní kóun ṣe sanwó ọdún kan èmi ò ní sanwó fẹ́ anybody o. ẹ̀gbọ́n ẹ má bínú ṣé gbà tẹ wọlé sí i ọ ti kó rìsíìtì ọ ti dájọ́ fún mi. mi ò mẹ́ni kankan mú kan rí pé àwọn tẹ́nàtì sí wọn. èmi wá ní ọ̀sánwó ọ̀sánwó àbólórí burúkú lọ́yà àwọn tẹ́nàtì náà. ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ń bọ̀ wètè mego tí bá ti rówó sínsìn ṣẹ́rí àwọn eléyìí àwọn ló kéré ju ọmọ jáde wọn bí yàrá ìyá wọn rè kí ni mò ń kéèyàn rẹ yìí fún. ṣẹ́rí èlé ló kéré ju tẹ́nàtì báwo níwájú ta ni ta ló ń jẹ́ kó wárápá wájú ọmọ akúnyányán ta ló jẹ́ ọmọ pé níwájú ọmọ apààyàn irú àwọn òwúrò lẹ́ ń sọ yìí ẹ wo nǹkan tó kéré jù rèé ṣe ti bá rí owó lẹ́nìí lẹ́nìí wà láìtàlá tẹ́nàtì máa kúrò lẹ́nìí mo fi tó gbó fi gbogbo nǹkan ṣe tẹ́nàtì níbi tó dáa ṣé kí n dẹ́mu fún ọ kẹ́rin sáà. lọ́dún ẹ̀ máa wọ̀ ẹ̀ máa náà ẹ̀ níbẹ̀ ẹ̀ níbẹ̀ tó bá dọ̀là máa sanwó fún yín. ẹ máa sanwó lọ́la ọ̀tún là máa tún pàánù lé. àìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ẹ máa mú òṣè tèmi bẹ́ẹ̀ ẹ sanwó ní ọ̀la ẹ wá tún pàánù lé lọ́la. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́láǹtì ẹ máa gbọ́ kékulé yín gbọ́ kó sọ fún koko ẹni tó bá sílé nu yín tó bá ti gbé ẹ máa sọ fún wọn oorun tẹ máa sùn nílé ìkó gbọ́dọ̀ kọjá four hours sí five hours ṣe ti gbọ́ kẹ wá bòmí tẹ máa máa lọ sùn yìí tó máa lọ sọ̀rọ̀ yá yẹ yìí tó máa wá tó máa máa lọ sùn hòtẹ́ẹ̀lì kó tètè máa fìfì àlẹ̀ ọmọ wa jálè ìlọ́la o ṣe ti gbọ́ ẹ jẹ́ kó mọ̀ ẹ̀yin náà lẹ́nu ẹ̀ máa sanwó lọ́la òróró lẹ́lẹ́yìn náà.